láyé gbà ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká máa tẹ̀ jẹ́jẹ́ torí alágẹmọ tó ń tẹ̀ jẹ́jẹ́ alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú pa kámbẹ̀lẹ̀tẹ̀ ọ̀pọ̀lọ́ tó ń ṣan rẹ̀ mọ́lẹ̀ tó ń la rẹ̀ mọ́lẹ̀ wọ́ ìwọ ọ̀rẹ́ mi pàdí mi jẹ́jẹ́ ni kò yàn láàyò jẹ́jẹ́ ló láyé jẹ́jẹ́ ló dáa kọ́rọ̀ ẹ má lọ dàbí ọ̀ adẹ̀ ti sọ fún ọ adẹ̀ ah, ah, sọ pé kó máa ṣe déédéé ọ kó má lọ dàbí ọ̀rọ̀ egungun be careful you know na express e dey go ṣọwọ́ bá ṣe ń kìlọ̀ fẹ́gùn yẹn nìyẹn pé wá egungun aláyé calm down o express ló ń lọ yìí máa tẹ̀ jẹ́jẹ́ àmọ́ egungun yẹn wò pé ah, kí ló ṣẹlẹ̀ áàpù <laughs> tó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ ọ̀rọ̀ bọ́ sí express kí ló ṣe ń gbà tó bọ́ sí express mọ́tò don jam am e don happen i don tell am ọlọ́run má jẹ́ kí irú orin bẹ́ẹ̀ yẹn kọ́kọ́ fún wa nítorí ìdí èyí ìwọ náà máa tẹ̀ jẹ́jẹ́ má jẹ́ kọ́ lọ kọ́ egungun b be careful na ss dey go okay i don't tell am mọ́tò jam am e don happen lágbára ọlọ́run irú nǹkan báyìí kò ní ṣẹlẹ̀ sí èmi àtiwọ́ tábàtẹ̀ máa wá já express you know pé a ti ṣe gbogbo jẹ́jẹ́ yẹn a fi jẹ́jẹ́ yẹn tábà máa já express bá express àṣeyọrí express oríire express ìgbéga express ìbùkún òun ló máa jẹ́ tèmi ló máa jẹ́ tiẹ̀ èyí mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tèmi káàbọ̀ sí orí àkọ́tún ètò Miliki Express ti thank God isra àdé ẹ kú ọlá Jímọ̀ ẹ ti mọ̀ pé ah, ọjọ́ àtàtà ọjọ́ alálùbáríkà òun ni ètò Miliki Express ti tè ní òun ló bàdé yẹ́sì sọ gbogbo ẹ̀yin mùsùlùmí ó yá àsàrámàlẹ́kùn fún gbogbo yín àsàrámàlẹ́kùn fún gbogbo yín tẹ́ kó mi jẹ pápá nítorí yẹn jẹ́ fún yín lórí <clears throat> ẹ jẹ́ clear throat mi tẹ́wọ́n gan Allahumma àmì Allahumma àmì Allahumma àmì Allahumma àmì ẹni tí tiẹ̀ ti jóná kò ní kò náà mọ tiwa ṣéwa náà ti ń kọ ẹ wo lágbára Ọlọ́run ẹni títí ẹ ti jóná yányán <laughs> ẹni títí ẹ ti jóná yányán kò ní kò náà mọ tiwa ẹni tó ẹni títí ẹ ò títí ẹ ti bàjẹ́ lágbára Ọlọ́run Ọlọ́run ò ní gbé kó wa débi pé wọ́n tún wá máa fi ayé wọn tó ti bàjẹ́ wọ́n á máa fi affect àwa irọ́ àwùsùwìlà ìyẹn ò kì í ṣe tàwa kò ní jẹ́ tèmi kò dẹ̀ ní jẹ́ títí ẹ wo gbogbo ẹ̀yin tèmi Miliki Express náà lè tò Orísun ni wọ́n ń pè bí ó ti yẹ yẹ má lọ sùn lórí Orísun wa wa má lọ sùn má lọ sùn yes yes yes má tiẹ̀ lọ rò rárá Orísun ni wọ́n ń pè bí iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ àtàtà tó ń tẹ̀síwájú tó ń fún síwájú táwọn tó kù dẹ̀ ṣe kí ni tọ́dẹ̀ ń tẹ̀lé tẹ́ bá ń gbọ́ ẹyin lọ́rẹ́dì ẹ̀ ń tàn ya rẹ̀ <laughs> ẹ̀yin náà ti mọ̀ pé ah, ah, ah, ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ Orísun wa Orísun tó yí orísun tó dúró re orísun tó ń sun fún àṣà àti ìṣe tí kò dẹ̀ ní gbẹ láéláé láṣẹ Èdùmàrè orísun mi ò ní gbẹ orísun títí ẹni ò ní gbẹ owó àwọn pọ̀ mọ́ wo ló ṣá blẹ́mblẹ́m <laughs> ọmọ wo ló ṣá prápra ọmọ wo gan lọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ ṣáká Àyìnkẹ́ Kújọrẹ̀ ni mò ń jẹ́ ọmọ bíbí ni wọ́n ti dá Kújọrẹ̀ a sọ̀rọ̀ fẹ́tẹ́fẹ́tẹ́ tẹ́ bá sọ small but mighty Miliki Express èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá sọ wípé kọ́dẹ̀bọ̀ loaded èmi náà máa máa jẹ yín kẹfẹjọ dọ́là sí yé kẹfọ̀rọ̀ lábí sí whoops kẹ wá fi queen of talk kẹ fi ṣe kíni kẹ fi gbalade èmi ni màá máa jẹ yín lọ́tún lọ́sì ẹ ti mọ bí mo ṣe máa ṣe fún yín lórí ètò lẹ́ni entertainment news music video review social media gist mo dì wá ní ẹrù wèrè kan ẹ̀yin tèmi ẹ jẹ́ ká lọ jó ẹ jẹ́ ká lọ gbé bọ́dì orí wọn la fẹ́ lọ jó sí ẹ jẹ́ ká lọ jó sí tákìtì bàbá yéè ọ̀fẹ́ra Ferrari bàbá ẹ̀ẹ́ báyìí tún Paris bàbá yéè óyá tákìtì bàbá báyìí Ọlámídé tí ń bá máa padà dé yéé bà ètò ń tẹ̀síwájú má lọ sùn lórí Orísun. Gilad tó láti ẹnu DJ Cappy featuring Zlatan Zlatan tẹ́lẹ̀kọ́ who is your daddy Ọ̀tẹ́dọ́là Okay, who is my own daddy <laughs> Dayọ̀ Kújọrẹ́ ní ilé iṣẹ́ wà ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́mi mò ń tẹ̀síwájú ní abala entertainment news lákòótán lákòótán <laughs> nǹkan ṣẹlẹ̀ <laughs> nǹkan kan bí mo ṣe máa sọ Tiwa Savage ó ti jáde ah, ah. Tiwa Savage ti jẹ́ ká tún mọ you know ọkùnrin tuntun tó tún bẹ lójú ọpọ́n ẹ̀yin náà ti mọ̀ wípé ẹ kò ń ṣe tuntun mọ́ a mọ̀ wípé Tiwa Savage àti Wizkid nígbà yẹn òkè wọ́n jọ ń jáde wọ́n jọ ń nífẹ̀ẹ́ ara wọn jọ ń ṣe ọ́ọ̀dì you know ìfẹ́ ìfẹ́ ìfẹ́ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tírélà ó ti gbàárín wọn kọjá <clears throat> bá ṣe rí inú tírélà ti gbàárín wọn kọjá Tiwa Savage ti jáde o ó ti ní the main the main my main main ó ti yẹ yín ó ti fi àwòrán ọkọ rẹ̀ ẹni tó fẹ́ fẹ́ tó ti nífẹ̀ẹ́ sínsìn ó ti fi hàn àmọ́ kí ló fà á mo gbọ́ wípé torí Wizkid ó tún ti lọ ẹ̀mọ́ ó ti padà orí ẹ̀ ti set ó ti rò pọ̀ ó ti rò lọ́bọ̀ ó ti padà lọ sí ọ̀dọ̀ third baby mama ẹ̀ bí mo ṣe gbọ́ nìyẹn wọ́n ní nǹkan tó ń fà á tí àárín Tiwa Savage àti Wizkid tí kò fi dán mọ́rán nìyẹn àmọ́ hmm, hmm, ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń sì lì ẹnu tó bá di lọ́sẹ̀ tó bọ̀ màmá já ac tó kù àmọ́ Tiwa Savage ó ti ṣaṣọ lójú eegun arákùnrin tó tún ṣe ń fẹ́ǹsì tó dẹ̀ ń sọ wípé ó pọ́síbù kò jọ sí wedding <laughs> kò sí marriage so Wizkid àti Tiwa you know left and right ni oníkálukú ti ń fèsì tiẹ̀ lọ́tún lọ́sì ẹ àgbàládùra èyí tó ṣàdá òun ni kí Ọlọ́run máa ṣe fún everybody àlejò báyìí la ní abala entertainment news ẹ jẹ́ kọ́ lọ́gbọ́n robo skẹ́skẹ́ robo yẹ́skẹ́ o nígbà tí fẹ́ẹ́ ṣì gbóná nìyẹn láti ẹnu Tiwa Savage ló ń padà bọ̀. tó yáyì àyìnkẹ́ dayọ̀ kújọ́rẹ̀ kí n tó máa mú lọ ní mẹ́lọmẹ́lọ ní ti tó ní ti music video review ẹ má gbàgbé Orísun estate wa ó sì ń ta wàràwàrà ó sì ṣe kí ni ó sì ń ta wàràwàrà kò síbi tá a dé kò síbi tá a wà kò síbi tí kò ti ń ṣẹlẹ̀ ẹ fẹ́ lọ mú làbújá ni à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ fẹ́ lọ mú ṣìmáwá ni à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ fẹ́ mú nìbàdàn ni ẹ fẹ́ mú lábẹ́òkúta ẹ fẹ́ mu ní Òṣogbo ẹ fẹ́ mu ní Mòwe ẹ fẹ́ mu ní Lẹ́kì kò sí ibi tẹ́ ẹ lè wọ Orísun estate dé tí ẹ ní rí à ń bẹ nílọrin náà owó tó máa san lẹ́ẹ̀kan méjì mẹ́ta kó gbá kólékólé darapọ̀ mọ́ wa kí ìwọ náà di onílé ara rẹ ẹ dẹ̀ má gbàgbé ẹ lè download app wa StarTimes app ẹ lè download ẹ sí orí fóònù yín pé ẹ sílé ẹ rí amóhùnmáwòrán wò ẹ ní excuse kankan ẹ ṣáà ti download startimes app sí orí fóònù lagazby ni ẹ máa máa rí Orísun TV ètò ó sì ń tẹ̀síwájú lọ́lọ́ báyìí ẹ jẹ́ kí wọ́n máa múná létí music video review orí wo ni mo fẹ́ tọpinpin ẹ̀ fún gbogbo ẹ̀yin tèmi lẹ́yìn do something <laughs> by coca tẹ́ bá ń wá owó la fi do something o owó la fi do something o ó fẹ́ lọ́ọ́ máa lé òkè ẹ jẹ́ ká wá ṣe báyìí ṣe ìtẹ́ bá ti ń rí obìnrin ṣe ń gbọ́ tẹ́tí ń rí ìyàwó ilé tó ti sọ abálé ah, mi my sweet heart darling kí lẹ fẹ́ jẹ tó ti fún kọ́kọ́ lóúnjẹ ṣẹ́ ti yó kí lẹ fẹ́ ṣe ṣé kò rẹ̀yìn tó ń fọwọ́ ra kọ́ lórí tó ṣe gbogbo ẹ̀ ẹ ti mọ̀ pé baálé yẹn ó ń ṣojúṣe ẹ̀ dáadáa ó ń ṣojúṣe ẹ̀ dáadáa ó dẹ̀ ń san owó lẹ̀ ẹ wo ẹ má jẹ́ ká parọ́ tọ̀ra wa owó yìí náà ṣe pàtàkì <laughs> owó yìí ṣe pàtàkì ó ṣe kókó àmọ́ tẹ́ bá ti ń rọ́bìnrin tọkọ wọlé tó ń pòṣè tẹ́ bá ti ń rọ́bìnrin táwọn ọmọ sọ fún pé mọ́mí dádì ò tí ì dé wọ́n ní ẹ̀gbà yẹn wá ń kọ́ àgọ́ tó bá wọn kọ́ dé jàre ẹ ti mọ̀ pé rọ̀ <laughs> kò tí ì fowó do something ni tówó bá wọ nǹkan táwọn yìí tówó bá wọ̀ fẹ́ ẹ̀yin náà ti gbọ́ bí Davido ti sọ ó ní ìfẹ́ dùn àmọ́ tí owó bá wọ̀ ọ́ ó tún máa dùn sí ni owó la fi ń ṣe nǹkan o fẹ́ ra Orísun estate o fẹ́ kọ́lé owó ni o fẹ́ ra mọ́tò owó ni àdúrà tó máa máa gbà ni pé olúwa má jẹ́ ń ṣerú owó jẹ́ kí n rí owó ná baálé ilé tó bá ti di ẹ lọ ẹ lọ wábi kan jókòó sí ẹ wò ẹ kọjá bá ẹ jàre kò sábẹ́ mọ̀ ẹran kan lẹ máa jẹ wàá ti mọ̀ pé <laughs> kò do something kò fowó ṣe kankan tẹ́lẹ̀ ti ní boyfriend girlfriend tó sọ baby i miss you owó ni kò sówó nìyẹn owó la fi do something do something by coca inú ẹ lọ wò kẹtẹ rí bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe lọ kẹ wo gẹ yẹn kẹ wo bèbí yẹn kẹ wo story yẹn kẹ wo pé ah, ah, owó ni ó fẹ́ lọ màlè o fẹ́ lọ Dubai o fẹ́ wọ designer o fẹ́ ṣọmọ tó chan owó ló máa fi ṣe ẹ jẹ́ ká lọ gbọ́ do something by Coca. tí má máa padà dé ètò ń tẹ̀síwájú. mọ́mí mọ́mí mọ́mí tìtì kẹ́kẹ́kẹ́ kí lè ṣe fún dádì fọ́ọ̀sẹ̀ dádì dádì dádì kí lè ṣe fún mọ́mí fọ́ọ̀sẹ̀. lágbára lọ mo gbàdúrà fún gbogbo ẹ̀yin baálé ilé ṣe rí ìkọ́ tẹ́ ẹ máa máa fi jẹ́ olórí táwọn ìyàwó yín ò ní máa yín mú <laughs> nǹkan tí ò dá ni o táwọn ọmọ ò máa sọ dádì kí lè ṣe jàre ọlọ́run ò ní jẹ́ kó rí tó bá ń gbọ́ dádì we love you ẹ̀ ń tọ́jú ẹbí táwọn ìyàwó bá ń sọ ah my sweet heart tó ń polongo ẹ̀ tó ń pariwo ẹ̀ owó ló ti ṣẹ̀ lẹ́yìn ìfẹ́ o tó o bá nítorí ìfẹ́ náà ṣe pàtàkì lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin balẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin tó yẹ pé òkè orí orílẹ̀ wa gbogbo nǹkan tẹ́ máa ma fi ṣe balẹ̀lẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kó wọn yin àwọn ìyàwó yóò ní yín fi ẹjọ́ ní tìtorí Ọlọ́run gbogbo ẹ̀yin Miliki Express lè to Miliki Àyìnkẹ́ da ọ̀kújà rẹ̀ òun náà ló ń bẹ́ẹ̀ bí yá àárọ̀ jọ́mùsọ̀ lókùn àmọ́ ń ṣẹlẹ̀ kí ni social media gist tí mo ní fún yín kí ló ń ṣẹlẹ̀ kí làwọn èèyàn ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí social media òun ni ìbúgbàm tó ṣẹlẹ̀ ní abúlé àdó ní èkó ẹ̀yin náà ti gbọ́ kò kí ń ṣe nǹkan tuntun ẹ ti mọ̀ pé ilé jó lọ́pọ̀lọpọ̀ tó dẹ̀ pàdánù ọ̀pọ̀ èèyàn hmm. wọ́n pàdánù ọ̀pọ̀ èèyàn lórí pé ilé ń jó lọ́tún lọ́sì iná ìbúgbàm ó kọ̀ déédé ṣẹlẹ̀ ẹ tábádẹ́ tún wá rò lọ tá a rò bọ̀ ó ní àwọn ọkọ àti àwọn ọkọ tó wà mẹ́tọ́ yẹ pé wọ́n ṣẹ̀ fẹ́ra wọn ni kódà bá ṣe gbọ́ wọ́n níyàwó yẹn ní oyún àmọ́ torí ìbúgbàm tó ṣẹlẹ̀ yìí gbogbo wọn wọ́n ti jẹ́ ọlọ́run nípè kíní yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ó ó ó ó bani lọ́kàn jẹ́ gbogbo èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media lọ́wọ́lọ́wọ́ báyìí ni ẹ̀ gist tí everybody sọ̀rọ̀ torí pé ẹ wò ẹ wò ẹ wò kò ń ṣe nǹkan kékeré tẹ́yìn náà bá rí tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ bá wo àwọn nǹkan tó jó lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́ ẹ bá wo àwọn èèyàn tí wọ́n pàdánù ẹ̀mí wọn lórí nǹkan tá à ń sọ yìí ẹ máa mọ̀ wípé nǹkan tó bani lọ́kàn jẹ́ pátápátá pátápátá ni. ẹ a bá gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí tó yẹ pé ó affect wọn lọ́tún lọ́sìn àgbà aládùúrà wípé kí Ọlọ́run ọba kó túbọ̀ máa bá wa wà pẹ̀lú wọn kọ́ Ọlọ́run ọba kó bá wa tù wọ́n nínú ọkọ àtìyàwó àti ọmọ ọnú tọ́dẹ̀ lọ́nà kí ọlọ́run kó máa bá wa fi ọ̀run kẹ́ wọn torí pé àwọn gangan àwọn gangan làwọn èèyàn rí sọ jù lórí pé ah, ah, àwọn ẹlẹ́ni tọ́ṣẹ̀ fẹ́ra wọn tọ́ṣẹ̀ màrí ara wọn tó jẹ́jẹ́ pé oyún dẹ̀ tún wà nú tí ìbúgbàmù yìí tó ṣẹlẹ̀ àmọ́ ẹ jẹ́ ká rò lọ ẹ jẹ́ ká rò bọ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan a rí wípé ókè gáàsì ni o gáàsì laná ó dẹ̀ affect gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ àmọ́ ẹ jẹ́ káwa náà rò lọ síwájú ká rò lọ sẹ́yìn ṣẹ́yìn tá a bá máa gbalé ẹ ká máa wo àwọn ibi tá a máa gbalé sí ẹ jẹ́ ká máa wò ẹ jẹ́ ká máa ṣe àyẹ̀wò tó dáa ẹlòmíà kọ́ dédé lọ akọ́ lọ sọ pé òkè òun fẹ́ gbalẹ̀ yìí tá fi ń ṣera wa òun ló pọ̀ jù ẹ ká máa wo àwọn ibi tá a fẹ́ gbalẹ̀ sí ibi tẹ́ bá ti rí i pé wáyà náà wà ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ẹ ká máa sá kúrò ń bẹ̀ ibi tẹ́ bá ti pé wáyà náà wà ibẹ̀ ẹ ti máa ráwọn ẹlòmíì wá ti sọ pipeline ẹ jọ àwọn ẹlòmíì náà wá sì máa rí irú nǹkan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sì máa máa gbalé síbẹ̀ torí pé bẹ́ẹ̀ bóyá irú nǹkan bẹ́ẹ̀ kò sí kó má ṣẹlẹ̀ àsìkò ẹ̀rùn láti ẹ̀wà bó tẹ̀ jẹ́ pé òjò ti ń bọ̀ díẹ̀díẹ̀ àmọ́ ṣe rírà nǹkan bẹ́ẹ̀ tó bá ti di pé ẹ wà lábẹ́ òpó náà tó jẹ́ pé wáyà lọ ó tẹ́rẹ̀rẹ̀ ẹ má máa jẹ́ ká máa gba ilé wa ẹ má máa jẹ́ ká máa ra ilẹ̀ wa sírú àwọn bẹ̀rẹ̀ ẹ adẹ̀tún ní a ní láti bá àwọn tó máa ń talẹ̀ yìí wí torí pé wọ́n máa mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn wà bẹ́ẹ̀ yẹn wọn ò ní sọ torí ìdí èyí tẹ́ bá máa gbalé ìdí ta ṣe ń pariwo Orísun estate fún nìyẹn tẹ́ rí lórí Orísun estate wa kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ tẹ́ bá máa gbalé ẹ máa wò bóyá kò sí wáyà náà bẹ́ẹ̀ ẹ máa wò bóyá kò sí kò sí ọ̀pá náà kọ̀ọ̀kan kò sí bóyá pipeline àbí anything ẹ máa wò dáadáa ẹ máa ṣàyẹ̀wò fínífíní lágbára ọlọ́run àní rí jàǹbá náà lẹ́kọ̀ọ́ sí lẹ́kọ̀ọ́ sí lágbára ọlọ́run lágbára ọlọ́run lágbára kí ọlọ́run kó máa bá wa tẹ́ gbogbo àwọn tó ti lọ nípa ọ̀rọ̀ yìí kó máa bá wọn tẹ́ wọn sí afẹ́fẹ́ rere gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ lẹ́bí lára náà níbẹ̀ lágbára ọlọ́run ọlọ́run máa bá wa sùn yín nínú kó dùn mọ́ wa nínú àmọ́ ẹ ti mọ̀ pé bó ṣe wọn lọ́wọ́n ọba ló ṣe máa ń ṣọlá òun náà ló ń fún wa lẹ́mìí tó bá yá á tún gbà gbogbo wa náà tàdé wa láyé yìí náà bó ṣe máa ń sọ wá ní òkun sunkún òkun ni wa àdúrà wa kọ̀ ni wípé kọ́lọ̀ jẹ́ ká pẹ́ láyé gbogbo nǹkan tá a fẹ́ wá ṣe ń láyé wa kọ́lọ̀ ń jẹ́ ká ṣe ká tó lọ ká dàgbà ká dògbò gbogbo alájẹ gbèsè kú ẹjọ ẹ má jẹ́ ká tọra wa tó bá di lọ́jọ́ kan gbogbo wa a máa kú àmọ́ láṣẹ Èdùmàrè àní kúkú òṣì àní kúkú ọ̀fọ̀ a máa dàgbà a máa darúgbó àárín jù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀yin tèmi tilé ẹ fẹ́ wo gbogbo àwọn ṣẹ́wà lọ́lọ́kọ̀ òjọ̀kan bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ lọ sí www.youtube.com/orisuntv www.facebook.com/orisuntv lórí twitter àti ig ẹ lè tẹ̀lé wa at orisuntv ẹ fẹ́ darapọ̀ mímí náà lórí social media ẹ lè like page mi àyìnkẹ́ dá òkújọ́rẹ̀ lórí ig at àyìnkẹ́ dá òkújọ́rẹ̀ lórí twitter ẹ lè tẹ̀lé mi at tosi kujọ́rẹ̀ èmi tí tọ́tọ́ àyìnkẹ́ kújọ́rẹ̀ ọmọ bíbí ni wọ́n ti dá òkújọ́rẹ̀ á sọ̀rọ̀ fetefete ẹjọ́ dọ́là Àyìnkẹ́ Queen of Talk ni ó ń dágbére fún yín pé lágbára Ọlọ́run ayọ̀ àti ìdùnnú òun la máa fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ká wá máa ṣe lọ pẹ̀lú orin That's How by Kibi Mayana ó dàbọ̀.